وهو علي ضامن أن أن أدخله الجنة أو أرجعه إلى مسكنه أو أرجعه أو أرجعه إلى مسكنه أو أرجعه إلى مسكنه الذي خرج منه سائلا ما نال من أجر أو غنيمة ومثل المجاء ومثل المجاء ولمسلم ولمسلم ولمسلم ومثل المجاهد المجاهد ومثل المجاهد في سبيل الله والله أعلم بمن يجاهد في سبيله كمثل الصائم كمثل صائم القائم وتوكل وتوكل الله للمجاهد في سبيله أن توفاه أن يدخله الجنة أو يرجعه سالما مع الأجر مع مع أجر أو غنيمة وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مكذوم يؤلم في سبيل الله إلا جاء يوم القيامة وكلمه جدما لون لون الدم وريح ريح المسك وعن أبي أيوب الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قدوة في سبيل الله أو روحة خير مما طلعت عليه الشمس وغربت وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها وعن أبي قتادة الأنصاري رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين وذكر قصة وقال رسول الله صلى الله عليه وسلم من قتل قتيلا له عليه بينة بينة له سلبه فقال لا فقال هذا سلبه وقالها ثلاثة طيب الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدكفوا وباوة أترى لكم كي الله نور ولكبا النبوة محمد صلى الله عليه وسلم وعلى آلياته وصحابة النبوة محمد صلى الله عليه وسلم أجرب أن جمع أنت لسنة النبوة محمد صلى الله عليه وسلم شعب دقال كيامة وما ساتة وناكن الله آمين كتاب الجهاد كبتي آتي بري في كانو يرى عمدة الأحكام للحافظ المقدسي رحمه الله تعالى lónìí òun ni ọ̀rọ̀ aljihad kí la ń pè ní aljihad kí sì ni àwọn èèyàn ń pè ní aljihadu tí e ṣe aljihad bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe aljihadu fi sabilillah kí làwọn àdájọ́ tí ṣẹ̀ríà là kalẹ̀ pé òfin ni sẹ́yìn gbọ́dọ̀ tẹ̀lé wa in kunta mujahida kọ́dà bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tí ń jagun sójú ọ̀nà àtọ̀lọ́. ká tó bẹ̀rẹ̀ sí ka ahadithul kitab àwọn ahadithu tí alimami Maqdisi nù wọ́n dáadáa. ọ̀rọ̀ nípa jihadu pẹ̀lú gbogbo oríṣiríṣi tí àwọn èèyàn ti lẹ̀ máa àti táwọn kan náà fẹ́ jihadu gbogbo ẹ̀ ní ń ṣẹlẹ̀ àwọn kan kó ní tí ò sí nínú jihadu bọnú àjihadu nítorí wàá sì pè ní jihadu àwọn kan torí pé báyé ti dà pé ẹ má wí mọ́ wọn fẹ́ máa yọ kó nù àjihadu wal amánà amánà tí gbogbo ẹni tí ń bá ń yanu tí ń bá ń sọ̀rọ̀ pé qala Allahu qala rasuluhu sallallahu alayhi wa sallam wal amánà tó taqtabi àmàna yìí jẹ́ ọjẹ́ dáadáa pé wí bọ́lọ́wọ́ àtànábì ti wí sọlọ lọ́wọ́ àyẹ̀wò má fi kún má ti yọ kó ń bẹ ọlọ́run ọmọ ẹ̀dá tó dá kó tó gbé gbogbo òfin tó gbé kalẹ̀ kalẹ̀ ẹ̀rí káwọn ọmọ rò pé á ah, eléyìí ò ṣe é wí lónìí àbí á ah, ẹ̀fẹ́ léyìí kún ní ti ń da nǹkan rú òjò báwọn lọ òun ni pé pàtàkì jùlọ lásìkò tá a wà yìí ọ̀rọ̀ nípa jihadu nínú ntí gẹ́gẹ́ bí mo ti wí ntí ò sí ń bẹ́ wọn lẹ̀ ma wọn fi ń kún èyí tí ń bẹ́ ń bẹ́ ara wọn kan tó dóńdó pé a ẹ̀ máa sọ yóò mọ́ ayé ọgbà báwọn nísìn àmánà ìlúmíyà sì ni pé wí bọ́lọ́hún àtànẹ́bí rẹ̀ ti wí sallallahu alaihi wasallam àní ọba wa lọ́lọ́hún ò dá kọ́lọ̀ ọba ọlọ́hún ọba jà ó ṣe ṣerú òfin báyìí àmọ́ ò lè pé ntọ́lọ́hún wí kò wí dáa àbí ẹ má wí at the same time náà ntọ́lọ́hún ò ṣe pè ní jihadu à lè pè ní aljihad lápèjúwe kẹfì gbọ́miyé nílọrin bíi náà ni pé mo ti mẹ́ńṣàn rẹ̀ níbì kan mo rò pé lọ́rin bíi mo ti sọ bọ̀ tí lọ́rin ní ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ọmọ kan lọ́wọ́ á bá mi pé òun fẹ́ kí n sọ̀dájọ́ ṣẹ̀ríà fún un nípa ń tọ́ ṣẹlẹ̀ láàrin òun àti tani láàrin òun àti bàbá bàbá àwọn grandfada rẹ̀ ti ń gbé ọ̀dọ̀ rẹ̀ ọmọ yìí ò ní bàbá láyé mọ́ àmọ́ ń gbọ́dọ̀ bàbá bàbá rẹ̀ ọmọ yìí mùsùlùmí ni bàbá bàbá rẹ̀ yìí kìrìyó ni àmọ́dọ̀ rẹ̀ náà ní ń gbé tó fi dàgbà ọ̀dọ̀ rẹ̀ náà ló ń gbé tó fi lọ́n fi ní kóun orí ìsìláàmù tó sì di bọ̀tí ibi tí mò ń lọ ju pé kí lọ́mọ yìí ló ṣẹlẹ̀ ó ní bàbá yìí ti mọ̀ pé òun kírun ó sì ti mọ̀ pé mùsùlùmí lòun òun wàá máa ń tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan òun wálé tó wọn kàn rí ni pé ọ̀rọ̀ bàbá ń lé jọ̀hún para tí bàbá ọ̀tẹ̀ wá dáhùn lọ́ba mọ́dà wá wò pé òun lè gbàdá yìí lọ́wọ́ yín tí ò sí nǹkan kan tí ẹ ṣe torí pé ọmọ tí ọmọ yìí wà ní Kwara polytechnic ń gbà wọn kì í sọ ọmọ kékeré bàbá bàbá rẹ̀ sì ní ẹ mọ̀ pé bí yẹn bá ti ń dàgbà agbára ọmọ ìdínkù ọ̀tọ́jọ́ ọmọ tó lẹ́kọ̀ọ́ ó lóun wá sa òun sá jáde ní ìbọ̀wọ̀ fún bàbá bàbá wọn kì í ṣe pé agbára wọn kà wọn ẹ pé àwọn àgbàlagbà míì náà aláṣejù lẹ́lòmíì pàìpà gbàlagbà tí òun náà nílàáká dáadáa ni yóò wò kọ́ ọmọ yìí pọ́n lé ni bàbá yìí tún wá ń lé nígbà òun ti sá náà bàbá ń lé òun òun ti àdá lọ́wọ́ òun sàǹsà lọ́n tóun náà nígbà tó wá di pé àwọn tó ń rin bíi hundred meters gbogbo àwọn ará àdúgbò náà rí àwọn wọn ké mọ́ bàbá pé àkìlọ́ wa lè tó bá wọn kí ni wọ́n wá fẹ́ béèrè ibi tọrọ wà gan o wọ́n wá lọ rí àwọn kan náà bóyá àwọn ẹgbẹ́ rẹ̀ náà ni bóyá àwọn àfáà bíi irú tiẹ̀ náà ni ó ní wọ́n wá ń sọ fún un pé ó sì rí jihadu ọ̀hún họ ọ̀hún sá ọkàn bí ni o nǹkan lọ́wọ́ ntọ́sẹ̀lẹ̀ ńlọrin àyìn ni o èyí ń lọ́wọ́ lọ́kàn láyà pé sóun ò ti sẹ́ lọ́hùn wá bá mi pé kí ni kó ń wò sí ó ní nítorí tí wọ́n wí fún un ni pé orí jihadu ó ṣe kí ni ọ̀sá ìfèrí yọ àdá sí ọ ọ wá ń sá fún un bó yẹ kó dúró ni bàbá yìí pé òun lọ gbẹ̀mí rẹ ni bí wọ́n lọ sì lè gba ìtì ẹ̀ ni jihadu náà. ọ̀dà bí ẹ̀rín àbí bọ̀tẹ́ sẹ̀rín ọlọ́run lọ́mọ ń tí a ti fi ntọ́lọ́run ọ̀wí tá a ti ń wí sọ́lọ́run lẹ́nu bẹ́ẹ̀ ọba ìkérò ọmọ yìí lọ bá ru wọn bẹ́ẹ̀ náà ni tó ṣe fatuwa fún náà pé lọ bá bàbá bàbá rẹ ọba yọ àdá sí ọwọ́ náà yọ àdá sí ìjẹ́ bẹ́ẹ̀ ni ti ń jẹ́ jihadu à ń sọ̀rọ̀ aljihadu fi sabilillah ìyẹn ni pé ìjẹ́ ìṣe jihadu sójú ọ̀nà tọ́lọ́run la wí o. bẹ́ẹ̀ bá ti ní kí sojú ọ̀nà tọ́lọ́run lòún ń ṣe òun lọ́ mọ jihadu àmọ́ jihadu ló kọ́ ọlọ́run kí ni ìdájọ́ ẹ̀ ara ń tí mo fi ní ó ṣe pàtàkì yọ̀rọ̀ ọ̀rọ̀ ń pa jihadu àti ìlúmọ̀mù mọ́kìdísí fẹ́ wí fún wa yìí lásìkò tá a wà yín pàtàkì jùlọ ó ṣe pàtàkì púpọ̀ ọ̀sẹ̀ nínú. ẹ̀ẹ̀kejì mo ní méjèèjì náà là ń rí lọ́yé lónìí tí ò sí nínú jihadu táwọn èèyàn fi ń bọ̀ ntí ń sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn kan fẹ́ ṣe kí wọ́n fẹ́ yọ àwọn kan bẹ láyé lónìí nísìnyí wọ́n ní jihad tàwọn bil qalam jihad with pen àwọn ọmọ pé jihad mi bẹ máa fi jihad kíni jihad pé ẹ má ta ló ní ìjà ta ló ní kíni ọ jihad lè ní ìjà nu ó lè ní kíni ó lè ní ìjà nu mẹ́nà gbogbo ìdá nẹ́bí ìjà sọ̀lá sọ́lá ẹ̀ parí kò nu síra ni àmọ́ ǹjẹ́ gbogbo jihadu náà nìjà kàlà kò rí bẹ́ẹ̀ ǹjẹ́ ń jòdòdò ni pé gbogbo jihadu náà kì í máa túmọ̀ kíni kì í máa túmọ̀ kíni ìjà olùwàsánú alukur'an alkarim pé wàjáhid bihi wàjáhid hum bihi jihadan kẹbíyọ bihi ń bẹ̀rùn pronoun bẹ̀rùn kí lọ́lọ́run wí alukur'an alkarim olúwa ní fi alukurani jákínni fi jákínni ìjà jihadu àdẹ́gbẹ́ jihadu kan ń bẹ tó ìgbé ní tó fi jà ní kínní alukurani kiri kọ́ gbọ́ yé kọ́ wa lè fi ṣàlàyé fún gbogbo ẹni tí ọba máa ń ti hàn bọ́lọ̀ ti wí kọ́ bó ti wí ni hàdà jihad ọlọ́run tó wí lẹ́yìn náà ló sì sínú kínní wàá tù jáhìdúnà bí àmúwálè fún wa wa àǹfù idan hunalika jihadun bil amwal àjẹpé jihadu kan bẹ téèyàn ṣe kíni owó làáfi jà hadha min al jihad òun ni kéèyàn fẹ́ yọ kan kó nú ẹ bí yẹn bá ní kò sí eléyìí ń bẹ wal jihadu bil anfus wal jihadu olúwa ni wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum ẹ̀fẹ̀ mi yín ja jihadu ìdán al jihadu tí ó lè lọ jihadu ni aljihadu téèyàn ó fowó já jihadu ni aljihadu téèyàn ó fọ̀rọ̀ ọlọ́run kóun náà gbọ́ yé kó lè fi kó lè fi ṣàlàyé rẹ̀ fẹ́ni tí ó mọ̀ á ada aidan minal jihad ìyẹn ni pé eléyìí àfi ká ká ká ká ká wí sọ́tún sósì gbogbo ẹni wọ́n fẹ́ sọ jihadu di pé n ti ń jẹ́ jihadu nìkan ni ká já nǹkan ìfowópamọ́ náà kò rí bẹ́ẹ̀ àmọ́ ẹni ọba fẹ́ yọjà kó nu jihadu náà káyọ fóun náà pé kíni sọkúsọ lọ sọ ànábì já sallallahu alaihi wasallam àmọ́ ǹjẹ́ gbogbo nǹkan náà nìjà kọ́dà Al-Qur'ani òwú bẹ́ẹ̀ láfẹ́rí wà jahiduhum bihi jihadan kabira wa tujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn eléyìí ló nídìí kásálà yìí rẹ̀ lónìí òun ni kò fi ní jẹ́ pé ntí ọlọ́run ọ̀bẹ wa èèyàn máa ṣe yóò pé tọ́lọ́run náà lòún ṣe irú ẹni tí bàbá bàbá àdá ogun bàbá yìí náà ní ń fún lóúnjẹ o ọ̀dọ̀ ẹ̀ náà ní o wọn ní kọ́kọ́ ju sí jihadu nu ẹni wọn bá kọ́ rárá wọn sí sálìkì àmọ́ méjèèjì jihadu kele yìí jihadu torí fi kìtàbí aljihad ọlọ́run kọ́ máa ṣàṣe kó ṣe gbígbọ́ iye rẹ̀ rọrùn fún wa wọ́n wá ṣe lílo rẹ̀ kó ṣe ẹnikẹ́ni kó ṣe ẹni rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. kìtàbù aljihad lára tó tún yẹ ká ṣàlàyé ń pa rẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí máa mú ọ̀rọ̀ aljihad lẹ́sẹ̀lẹ́sẹ̀ pẹ̀lú ahadith. kí ni ìdájọ́ jihad aljihad fi sabilillah pàtàkì jùlọ aljihadu tí yóò ní jànú aljihadu tí yóò ṣe kí ni aljihadu bil anfus aljihadu bi jihadu téèyàn fẹ̀mí rẹ̀ já mùtí ẹni ọba yọ yóò ń kó nù jihadu ẹlọ́rọ̀kọ̀rọ̀ ní sọ torí pa nàbì ṣe kí ni jahada nàbì sallallahu alaihi wasallam bi nafsi wa jahada sahaba ridwanullahi alaihim bi anfus bí wọ́n ti já tẹ̀mí ni wọ́n já ti kí ni já tó wó. Uthman bin Affan radiyallahu anhu ọ̀gá wa Uthman bin Affan òun fi owó ja jihadu débi tá ànábì ni ma darra Uthmana ma fa'ala ba'da al-yawm ma darra Uthmana ma fa'ala kò sí ní tí Uthman ó ṣe yóò kó nira bá a má lẹ́yìn tó ní tó ṣe kí ni Uthman ṣe ń jọ náà ọ̀nà owó tẹ́nìkan ọ̀nà rí lójú ọ̀nà àtọ̀lọ́ torí náà gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ ní ìsìlámù. òun ni òfìsẹ́ nìkan tí ó pé ọ̀rọ̀ jihadu ọ̀kan wa òun nìkan nu gbogbo ńtọ́lọ̀ ní kẹ́yìn òfin ja jihadu torí náà àwọn eléyìí ni bàbá wa ń sọ̀rọ̀ eléyìí tó kọ́mọ jù kí a sì gbọ́ máa pọ̀ ń bẹ́ẹ̀ ni alijihadu bí anfus jihadu ti ìjà dé ó níbi tọrọ máa dé kó tó di kíni kó tó di gbogbo ẹ̀ lákàánú àhàdí ìtòsí ìmáàmù ó kọ́dà nẹ́bí òkè àfíjà bẹ̀rẹ̀ sallallahu alayhi wa sallam ẹ ṣe báyìí bí wọ́n bá gbà alhamdulillah bí wọ́n bá gbà ẹ ṣe báyìí bí wọ́n bá tún gbà ẹ ṣe báyìí ló tó wá kan bí wọ́n bá ló dìjà ìyẹn ẹ̀jà gbogbo ẹ̀ ló létò kọ́dà bá a bá wá ń jà náà ta là ń bá jà kò sínú ṣẹ̀ríà ìsìláàmù pé àwa wà lórí òfurufú àwa ń ju bọ́ǹbù lórí àti ẹni ọmọ wa àti ẹni tí ọmọ ẹsẹ̀ pé nǹkan kan náà fún ní gbogbo wọn àdúró eléyìí táwa náà ń dánwò tí mùsùlùmí ń dánwò lónìí ẹ àwọn èbó kan ṣẹkiní kan ní àìmọye mẹ́ẹ̀lì kéèyàn wá wá gbé ẹbẹ̀lẹ́sìn kan náà ló àtàwọn eléyìí tẹ́mi rẹ̀ jọ ń gbé yàrá náà jẹ́ ń gbẹ̀sán jí èbó amẹ́ríkà ṣe ọlọ́run ọ̀ràn ọlẹ́yìn o ọlọ́run ò ṣe kí àkọọ́lẹ̀ yìí lẹ́ni tí ẹ bá ti pẹ́ wà òun ní ìsìláàmù ṣe pin pé gbogbo èèyàn ìmọ̀ kọjá ni tó pé ní zu ahadin májẹ̀mú ń bẹ láàrin ara yín kì í ṣe lẹ́sìn rẹ àmọ́ ọmọ gbégbé tiẹ̀ lálàáfíà èmi náà ọmọ ṣe kínní ìmọ̀ gbégbé tèmi lálàáfíà ọwọ́ wa nínú àwọn tá a pè ní ahalu harbin ahalu harbin pé àwọn eléyìí o ọ̀sádéhùn kan láàrin wa bọ́ọ̀bọ́ ọ̀pá bọ́ọ̀bọ́ bu lẹ́sẹ̀ láàrin àwa àti ẹ̀yin gbogbo ẹ̀ ní ìṣẹ̀rí àlà kalẹ̀ ànábìlẹ̀ ni tádéhùn bá ń bẹ láàrin yín àdéhùn ẹ̀ máa bẹ̀ ń tiyín àwa náà máa bẹ̀ ń tiyín ẹ̀ máa ṣẹ̀sìn tiyín àwọn yọrù eléyìí ń pa lẹ́yìn ànábì ní kíni lam yẹrẹ rọ́ọ̀ṣì àtẹ̀jẹ̀nà mùsùlùmí tó bá yọrù eléyìí ń pa kò ní gbóhùn àlìjẹ́nà yọwọ́. hádà kọ́ọ̀lù nàbí àwa ń da gbogbo ẹ pọ̀ lónìí àwa ń di kíní mara àti ní supamakẹ́ẹ̀tì àti kọ́dà wọn á ń gbé mara lọ mọ́sálásí nísìnyí gan gbogbo eléyìí olúwa ọ̀bẹ wa o ẹni ọba sì báyìí lọ́dọ̀ ọlọ́run yóò rojọ́ tí ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ibn Mas'ud nínú àwọn sọ̀hádà nàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní inna min warafatil amr nínú àwọn ọ̀rọ̀ téèyàn wé mara ẹ̀ lọ́rùn tí ò ní rí já òun ni kẹ́mi ọgbọ́ lọ́wọ́ yẹn láì nídìí bọ̀rọ̀kọ̀ nínú téèyàn fọwọ́ rẹ̀ rọ tí òun náà lọ́lọ́ mẹ́rẹ̀ lọ́rùn tí ò sí bí òun ọmọ bí ó ti bọ́ mbẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́dà bí èsè kínni bí èsè mùsùlùmí mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ìran méjì ni wọn ẹni àjọ ń jà báwa la bá kọ́ mú ni bóun la bá kọ́ mú wa áhàlù kínni áhàlù alhàlù àmọ́ bẹ́ẹ̀ náà látàrí anábìwa muhammad sọ̀rọ̀ sọ́lẹ̀m anábì láwọn kan bẹ mọ̀á hadùn mọ̀á àwọn tàdéhùn bẹ láàrin yín ya àjọṣẹ̀sìn lóòótọ́ o àmẹ́yìn ọmọ bẹ láyè tí àwa náà ọmọ ṣe kí ni a máa ṣe ti wa ẹ̀ ní dí wa lọ́wọ́ báwa náà ti ní dùn lọ́wọ́ anábì níbẹ̀ yẹn bá pa mọ̀á hadùn nílùú ìsìlámù nílùú tíjọba ìsìlámù wa làmúyẹ́rẹ́ rọ̀ṣẹ́ àtẹ̀lẹ́ bẹ́ẹ̀ni bí òní gbóòórùn àlìjáná bẹ̀rẹ̀ yọ̀wọ̀ ọlọ́run kọ́ mọ́sá sànù wa ẹ dákun ẹja wádìí ń pa ìsìláàmù gidi alimabni alalkitabi wasunna kí ló lùwà wí kí là nẹ́bi wí sọlọ́lọ́ sọlọ́ kí wọ́n máa wá ṣe wàhálà lórí ntọ́lọ́wọ̀n ọ̀bẹ yóò tún wá dálì kìyàmà lọ́lùwọ́ sọ pé ta ń bẹ̀ ọ́ ẹ wò tán ọ̀kan náà àwọn ọ̀gá wa nínú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sọlọ́ sọlọ́ wà lójú ogun lóòótọ́ kódé ahlul harbi ẹni tí wọ́n jọ ń jagun tó lẹ́tọ́ àti pa ẹni yìí wá rí ẹ̀rú bá ọba ní ashhadu an la ilaha illallah wa anna muhammadu rasulullah ọ ní ìgbà tó rí dà tán ló ń ti ashhadu ó kò láyé lónìí kí lè anabi wí anabi ní aqataltahu ba'da an la ilaha illallah ó ti pa lẹ́yìn tó ní la ilaha illallah sọ abẹ́yìn ni ah, ọkàn wí lásán torí dà torí ni sílà nàbí wílé ala ṣàkóso kọlbà ọ̀làgbáyà rẹ̀ ọmọ tí ń bẹ ní ẹ̀yìn ọ̀gá wa nù o bẹ́ẹ̀ bá lọ́gàá míì ní ń tẹ̀lé òwì kò jẹ́ agbọ́ àmọ́ ọ̀gá tiwa anábùwà Muhammad sọlá ọ̀sán wàláyà àwọn àlànà tó fi lélẹ̀ ni nísìnyí rìpíìtì ẹ̀ gbogbo ìta ń wí yọ̀ wá pé bí àwọn kan tí wọ́n fẹ́ gbọ́ pé ogun bẹnu Islam ìjà ń bẹ o àmọ́ lẹ́tọ̀ ọlẹ́kọ̀ọ́ bí kíni bẹ́yàn ti gba ní islam ó sì ní tí máa ṣáájú kó tó ṣe kínní kó tó kànjà gbẹ lànàbí là kalẹ̀ ẹsẹ̀ báyìí ni wọ́n bá gbà ni wọ́n bá gbà ẹsẹ̀ báyìí ni wọ́n bá gbà ẹsẹ̀ báyìí ni wọ́n bá wá láwọn ọ̀gbà náà ìjà ní bisimilá gbogbo eléyìí ló ní ẹ̀kọ́ fi ṣẹ̀rí àtìná alẹ́ ìsìlámù yìí ọ̀rọ̀ nípa jihad ọ̀rọ̀ tí ọkẹ́nu púpọ̀ yìí àmọ́ mo fẹ́ láti ṣe àwọn ọmọkan dìmọ̀ yìí láwọn ọ̀rọ̀ àkọ́sọ yóò jẹ́ alẹ́ máa gbàgbọ́ yé gbogbo ní ti àbá máa wá padà kà nínú àhàdí ìfànẹ́bọ̀ Muhammad. naam hadith alakoko an abdullahi bin abi awfa radiyallahu anhu abdullahi bin abi awfa náà wọn sọ̀hábì anabu muhammad sallallahu alayhi wa sallam ọ̀hún lọ́gbà hadith yìí wá. أن رسول الله صلى الله عليه وسلم في بعض أيامه التي لقي فيها العدو انتظر حتى إذا مالت الشمس قام فيهم فقال أيها الناس لا تتمنوا لقاء العدو واسألوا الله العافية النبوة محمد صلى الله عليه وسلم قال ابن أبي أوفاتك بحديثه fi báàbí àyàmì yìí alàtì lákòyà fi àlàdù ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nínú àwọn ọjọ́ kan nínú àwọn àsìkò kan tànàbí wà lójú ogun pẹ̀lú àwọn ọ̀tá tó pàdé pẹ̀lú kíni àwọn ọ̀tá tí wọ́n jọ ń jagun nǹkan ibùdó àbí ọfà fẹ́ fún wa ní ìròyìn rẹ̀ lọ́sẹ̀lẹ̀. ìǹtọ́bọ̀rọ̀ hatta ìdààmú alàtì shams anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn ọ̀tá ń bẹ ní níwájú tí wọ́n jọ ń jà tí wọ́n fẹ́ pàdé ara wọn anabi ọ̀wá kú gìrì lọ pàdé wọn anabi ń ṣe ń lọ́ra díẹ̀ kó tó jáde títí tó fi di kíni hatta idha malat títí tó fi di gbà tí oòrùn yẹ àtàrí ìyẹn ni fi waqti az gbà tó òrùn yàtàrí nígbà tá lẹ́yìn ìgbà tó bá yàtàrí la máa kírun o la máa kírun bóri wọn là nẹ́bi ọkọra dúró ìtàbọ̀ra òrètí ìgbà tí yẹn ń wo ká ẹ má ti lọ kè tásìkò tá a jáde nẹ́bi ń wo àsìkò títí tó fi di hàtà ìdá máa lè fi ṣe kọ́ ọmọ fi yìí ńgbà tí òun yàtàrí tán yìí ànábi wá dìde ara ń wa Muhammad wa sallam ọkọ̀ máa ṣe nù yọ àdírẹ́sì gbogbo ẹni tí ń kó lójú ogun gbogbo ń táwọn tí ń wí látàárọ̀ yẹn àdírẹ́sì sànẹ́bì fún wọn nígbà wọn bá ń lo ojú ogun bẹ̀ láti mọ̀ nẹ́bí ó kìlọ̀ fún wọn pé bá a ti ń lọ yóò báyìí ni o báyìí ni o ànẹ́bì máa ṣe bẹ́ẹ̀ sọ̀dọ̀ lọ́wọ́ àlejò bọ̀tá tó lọ wájú kò ń bi eléyìí hátà ìdá mẹ́lẹ̀ ti ṣàmù kíni fíkiri wo hadithi yìí ń bì pé ànábì ní sùúrù ọlọ́ra ó retí títí tó rùn fi yàtọ̀ níbi àwọn àtìgbọ́ tó dé ayé lónìí àìkéwú débi tó yẹ kéèyàn ó kéde unfortunately wọ́n sọ àwọn kan di avọ́wáyé àlẹ́ṣ àwọn àbí avọ́hìrì yóò àwọn táwọn àbá máa ń pè ní bọ́hìrì pé wọ́n bá nẹ́bi ti wí ni ṣé funfun ni funfun ni kí ló dé tá nẹ́bi fi wí funfun àwọn ò gbọ́ irú wọn bí wọ́n bá túrú àdìsí yìí báyìí wọ́n lè pẹ́ ni ọ bá jáde lọ́ọ́ ja jihadu kóòrùn ó tó yàtàrí òǹbídíà ṣe kílẹ̀ rí ànábì retí títí sí kìnnì títí tó ń wọ́n lè lọ́ọ́ jẹ jihadu kóòrùn ó tó ya òǹbídíà ni ọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti sọ di bídíà bẹ́ẹ̀ lónìí tí ó sì ṣe nù bídíà torí pé ẹ̀ ẹ̀ ẹ̀ ìmọ̀ ń pa usulul bídíà ìgbà ìmọ̀ ni ilmu usuli alibida kí là ń pè ní bídíà ẹ̀kọ́ ni téèyàn bá kọ́ òun ni gbogbo ránran tẹ̀ ń gbọ́ lónìí ó fi síbi jẹun ó fi di bídíà ó fi di kẹfẹ́rí wàláyà ẹ̀lẹ́kọ̀ọ́ tó ni àìní tó ni alimami nawawi ńgbà tó dáa rìn yìí alimami nawawi náà hàn anabi ní sùúrù tí ó tí oòrùn fi yẹ nítorí pé gbà wọn ní strategy ogun anabi rí i pé ogun tá a fẹ́ jà yìí o a ká ní sùúrù di kíni ká ní sùúrù di kíni yìí alimami Nawawi nítorí nígbà náà atẹ́gùn máa fẹ́ lọ́nà kan tí ó ràn ìmúra wọn tí wọ́n mú lọ́wọ́ kìí ti pa nẹ́bí wa ṣe ń ṣe pé ní ẹ̀rẹ̀ bọ́tọ̀ ọba ti tọ́ ọba ti jáde tọ́lọ́pọ̀lọpọ̀ ṣe ń tútù kùtù lónìí nù ṣe ànẹ́bí ò fi síbi jẹun ò sì fi síbi jẹun ànẹ́bí ò gbogbo àwọn gbogbo tí ò yẹ ká máa gbọ́ ànẹ́bí ò ànẹ́bí ò dínran ńjọ́ kó mọ́ ò dínran lásà lásà lásà ọyọ kéèyàn onímọ̀ ń pa kí là ń pè ní usulu albida kí ni jẹ́ bídíà kí ni ó tó sọ nǹkan di bídíà bá nàbí ọba sí sallallahu alaihi wasallam. torí náà eh, ká má fi kú lórí ọ̀rọ̀ aljihad kò tún máa pé ànábì ní dandan o lẹ́yìn bá fẹ́ jáde jihad torí bàbá máa ké lónìí wà láyà rẹ̀ tí ó tù bẹ́ẹ̀ pé ẹ̀yin ti lè lọ jihad kí. kóòrùn tó kóòrùn tó ẹ gbọ́ pé ìtagbọ́ra bídí alẹ́ ṣe ń rí bẹ́ẹ̀ àwọn kankan ń bẹ tó níbi tá nábì fi ṣe sallallahu alaihi wasallam. lórí ọ̀rọ̀ táwọn wí náà wọn fẹ́ jagun Bádírù nígbà wọn jáde ọ̀tọ̀ níbi tá nábì ní kí wọ́n dúró Muhammad sallallahu alaihi lọ́wọ́ nábì a. àwáhìyón àmúráyò wà nábì ibi tó ní àdúró yìí wáhàyí látọ̀dọ̀ ọlọ́run ni àbí kíni àbúrò pé ibi tí strategy ogun dá a ká dúró ni ànábì ní ráàyò mo rò bẹ́ẹ̀ ni kí ìlú wáhàyí kankan onítọ́ba jẹ́ bẹ́ẹ̀ ibi tá a fẹ́ dúró yọ̀ dá o ọwọ́ tètè bà wá ní ìyá ànábì sì gbọ́ sọlọ́gbọ́n wa sàbẹ̀ yòówù ti nímọ̀ ogun jíjà ìwọ̀n sọ fún ànábì pé já lọ bẹ̀ wọn tí mo fi ní ká lọ bẹ̀ wọn ni pé omi tí gbogbo ará abádìrú yìí mu asẹ́ẹ̀tì lọ bí omi wọn á lọ búlọ̀kù ẹ̀ bẹ́ẹ̀ kò síbẹ̀ yẹn ti lé lágbára àjà tó ń gbé padà gbẹ wọn àwa la sì ní géètì nígbà tá a bá ti lọ dó mẹ́wọn àwa la ní kíni àwa la ní géètì omi nù bí a ti lè wọ lágbára tó nígbà tó ń gbẹ bá mú wọn a kàn máa mú wọn yìí sílẹ̀ ni yóò ṣẹlẹ̀ lógun bá dé torí náà n tí n sọ in essence ni pé ẹ dákun ẹja ẹja súnmọ́ àwọn àlùfáà àwọn àfa súnmọ́ gbogbo àìní respect fáwọn àfa wọ̀nyí ni gbogbo ẹni tí ò kéwu débi kan fi wọn ń pẹ gbogbo tí wọn wí wọn ọsọ náà ń bẹ òun lòún gbádìí ìṣe ànábì yìí táwọn ò gbọ́ yé sallallahu alaihi wasallam torí náà ẹ ẹ ntọ́jẹ́ ìyàlọ́ bí eléyìí ni pé gbogbo náà wọn ń dá ń gbọ́ lónìí bàbá tètè ké eléyìí náà á padà máa gbọ́ pé bí yẹn bá lọ jihad kí òun tó yẹ òun dídí àná rẹ ni ọba abilẹ sọ pé ńgbà tá nẹbi òdìbí síbi jẹun bẹ́ẹ̀ ní tí à ń pè ní bídíà oníṣàrùtù méjì àlùbídà ma tarakahu nabiyyu sallallahu alaihi gbogbo ń tà ọba ṣe nǹkan méjì la rí kátó pẹ ní ọba ṣe é ṣe bídíà kí ni nǹkan méjèèjì náà intifa'ul mani'i ووجود المقتضي انتفاء المانع ووجود المقتضي وجود المقتضي ni pé a kíní yìí ntó lè jẹ́ ká ànábì ó ṣe ń bẹ ànábì máa ma fi lẹ̀ ntó lè jẹ́ kíní ntó kọ́ọ̀lù fún ká ànábì ó ṣe kíní kó ṣe ń bẹ ńgbà náà èsì gbẹ̀yìn lẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí lónìí fífi ilé ànábì ajẹ́pọ́lọ́ ni ó ṣe kíní ọlọ́ni ó fi lẹ̀ mọ́ ọyàtọ̀ fún tí ò sí ntọ́ kọlù fún ara àpẹẹrẹ eléyìí táwọn àlùfáà máa fi kalẹ̀ ni pé bẹ́ẹ̀ bá pẹ̀ òun yọ ìdí nísìnyí tó tún ṣèkà mọ́ ó sì kọ́ mọ́ bídí ànímọ̀nà níbi torí pé bọ́bá ipò ọlọ́fẹ́ pé àwọn èèyàn ni a ànábì náà nídìí àti pé èèyàn ìgbégun wọn fi gbọ́ ẹlòmílẹ̀já ebi yà ń fi irun pípé pé èèyàn náà ni ẹjẹ́ àwọn èèyàn gbọ́ wọn wáyé hàn ànábì tó mọ̀ kọ́ yẹ ká pé èèyàn sírun wákàtí márààrún jama mélòó ni ọwọ àwọn wákàtí márùn ọwọ adijọ tó nídìí èèyàn tó pọ̀ ju wákàtí márùn àwọn lọkọ wá pè wọn àdékọlọ ni ọmọ pè wọn wùdúwùdú àlùmọ wọn ti fa ú àlùmáàlì májàmú kejì ni yá ànábì òsè kínní yìí lóòótọ́ àmọ́ ntí òjò ṣe ń bẹ ntí òjò ṣe kínní ń bẹ ànábì muhammadu sallallahu alaihi wa sallam nínú hadith yàrá wa aisha radiyallahu anha anabi ní lawla anna qawmaka hudathawu ahdin bi kufrin lahadamtu kaaba. wà á ṣàtì ìbá ti pa àwọn èèyàn rẹ àwọn àjọ rẹ àwọn kùrẹ́ṣì yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó ń bi kúfúrú ní kẹfìrí èèkan lára wọn. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n má ti gbọ́ ìbá wó kaaba yìí kí n wá túnlẹ̀kùn rẹ̀ ṣe bí anabi ibrahim ti fi kalẹ̀. òun ló fi jẹ́ pé lẹ́yìn anabi àwọn èèyàn padà tún ṣe orúkọ ànágbè sọ tí ọ̀jẹ́ kínni ẹ tí ọ̀jẹ́ kínni tí ọ̀jẹ́ kó wọn ó ṣe nígbà tí ọba sì ti sí nǹkan ẹ̀nì mọ́ àjẹpé yẹn lè ṣe nù ànágbè ni wọ́n ṣẹ̀ṣẹ̀ kú ònú kúfùrù kọ́mọ àdìgá wí fún yín ilé ọlọ́run ní tó ń kó dígá bò ń ó sì ní tọ́lọ́run náà lòún fẹ́ ṣe sẹ́wọ̀n bá ń wí yín níta ànágbè sá fún un nígbà ẹ̀sìn bá ti wá jòkó lára àwọn èèyàn tí ò sẹ́ni tí ó lè wírù yìí òun máa àjẹ́ pé yíyún kéyìn ó ṣe é ṣe bídíà torí náà ọ̀rọ̀ bídíà kí tọ́pìkì lẹ́kṣọ̀ wa lónìí a máa gbọ́dọ̀ máa yà sí ní ti torí ìgbọ́kúgbọ́ ìwíkúwí okun inú apátákì jùlọ nílẹ̀ Yorùbá lónìí ilẹ̀ Yorùbá ni pọ́blẹ́mù yìí fẹ́ pọ̀ sí ju kọ́dà gbogbo Nàìjíríà nìsín kọ́lọ́nkọ́ sàmánà wa torí náà ntọ́ fa ntọ́ bọ̀rọ̀ hàtà. انتظر حتى حتى إذا مالت الشمس قام فيه النبي وان صوفهم بايك أيها الناس أيها لا تتمنوا لقاء العدو أريقون النبي ما قاوم صلى الله عليه وسلم قد بابان له النبي لا تتمنوا لقاء العدو ẹ má retí ẹ má ràn kàn ẹ má pé ọtẹ ìjà tiẹ wù á já ẹlòmíì ọmọ pé àwọn tiẹ ti fàjẹgbọn pé ọ̀rọ̀ mùsùlùmí kọ látàtà máa ń náwó lè kọ́ á àlàlù ọ̀gá tiwa nù ó bí wọn bá lọ́gàá mi ọjà gbọ́ àmọ́ ọ̀gá tiwa ní látàtà máa ń náwó lè kọ́ á àlàlù ẹ má ẹ má máa tàn mọ́ ẹ má máa fẹ́ pé a ṣe ń wẹ̀ ń tá a bàjá wasalulọ́ha wasalulọ́ha làbíyà kódà ẹ máa bẹ lọ́hùn kọ́lọ́hùn ó sàlàáfíà fún yín ìyẹn ni pé kó gbé fìtínà ìjàngbọ̀n kó gbé jìnnà sí yín ajẹ́ pé gbogbo eléyìí ẹni ọba gbọ́ yìí táwa náà bá lè sọ síta gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa ìsìláàmù yóò túká sànẹ́bì tí ó ní wọ́n máa pààyàn ní òbí látàtà máa náwó lẹ́kọ́ àlàdú torí bí àwọn ẹlòmíín gbọ́ ìsìláàmù yẹn dó lónìí ni pé ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ni àmọ́ àwa náà àfọwọ́fà wa náà pọ̀ o àfọwọ́fà wa mùsùlùmí náà ṣe kínní ọ̀pọ̀ ibi ìkéwù tukutu àmọ́ ọ̀rọ̀ anẹ́gbà Muhammad sọ̀rọ̀sọ́làm tí ò rújú la tatamannaw liqa'a àlàdú èyí tàn mọ́ kódé yẹn bẹ́ẹ̀ lọ́nkẹ́ ọlọ́mọ́sá àmọ́ àwọn tá a bá jà wá wàtálùlọ́ha àlàá bẹ́lọ̀n kò fún yín lálàáfíà. ibi láti nínú fíkì wàárín yìí òun ni pé fil asil nípìlẹ̀ máa hukmul jihad kí ni ìdájọ́ ṣẹ̀ríà lórí ọ̀rọ̀ jihad. ṣé mustahabu ni wájibu ni àbí ìyẹn ni pé ṣé n ta fẹ́ tí èsè dandan ni àbí dandan ni jihadu bó bá jẹ́ dandan irú dandan wo ni. pẹ̀lú ẹ̀rí nínú alukur'an karim nínú sunna nebua muhammad sallallahu alaihi wa sallam àtọ̀rọ̀ àwọn alfa asalafu sọ́ọ̀lẹ̀. aljihadu fil asli farbun walakinahu fardu kifayatin walakinahu fardu kifayatin kọsá àfáà tí ó ní jihadu ìṣe dandan ní gbogbo àfáà tí ọjà àfáà ọ̀tọ̀ lọ́hùn àti tànàbí sọlá ọ̀sọlá ìpanupọ̀ gbogbo wọn ni gbogbo ẹ̀rí sẹ̀ríà lọ́fẹ̀ẹ́nu kò lórí pé dandan ní jihadu àmọ́rù dandan wo ni torí pé tá a bá pè ní fárúgbó nù sẹ̀ríà ọ̀nà mélòó ló pín sí ọ̀nà méjì fárúgbó ayínín wà fárúgbó sífà ayàtì dandan kan bẹ tí èyàn bá yàn ṣe é. ọgbọdọ pé nítorí pé bọ́dà kìíní ti wà ń bẹ ọlọ́run yọ̀ǹde mi ìwọ náà gbọ́dọ̀ ṣe kíni ọgbọdọ̀ ṣe kìí èyí là ń pè ní fárúgbó àyìn ẹnìkejì pé ah, ẹ báwọn kan ní irú ẹ àsọlá kíkí nìsín ẹnìkan gbá ah, àdúrà àwọn ti tó ládùúgbò àwọn tí ń gbàwẹ̀ nílùú àyà àwọn kan kí mí kan gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ṣètò ọ̀nà ọmọ ìwé sẹ́lómi ńlá káì torí pé farugbó àyìnì tá a bá pè ní farugbó àyìnì ọmọ ó ṣe bàbá ó ṣe ọkọ ó ṣe kò bí ti kíni kò dí tìyàwó lọ́wọ́ òǹkàlùkù lọ́lọ́run ó bì pé so ṣe é. ń pa àwọn farugbó kan ní farugbó kìfàyà farugbó alkìfàyà ìyẹn ni pé dandan ni o àmọ́ báwọn kan bá ti ṣe é tí wọ́n sì kájú ẹ̀ kò ní dandan kí òótọ́ wá pé àfikẹ́ mi náà ò ṣe tèmi mẹ́yìn bá tún ṣe yún náà ó ṣe ń tọ́lọ̀ wọn ọ̀ràn bí a ti wọn wọ́n ṣe ń àfikẹ́ náà bẹ́ wulẹ̀ bóyá níta ń pè ní farugol kìfáyà bẹ́ẹ̀ bá ti rá àwọn kan tí wọ́n sì ṣe kíni tí wọ́n kájú ẹ̀ ìyẹn ni pé tí wọ́n ṣe bọ́lọ̀ ti ní ìwọ̀n ṣe dandan àwọn ti kú ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ kù ara arú àwọn dandan yìí kátó kọ̀rọ̀ jihad òun ni sọ̀láàtú aljanaza sọ̀láàtú aljanaza kókò mùsùlùmí kan bá kú níbi kan nísìnyí àwọn bíi mẹ́wàá mélòó àbáwọn ogún ni wọ́n ń gbàdúgbò àwọn mẹ́ẹ̀ẹ́dógún àbáwọn mẹ́wàá nu wọn wọ́n ti sáré dìde sí wọ́n wẹ̀ wọ́n ń kírun sí la ẹnìkan sì lóun ní mítìnì ẹnìkan gbọ́dọ̀ mọ́ sọ fún pé mítìnì ò sí wó lọ́nà sáwọn kan ti àwọn bíi mélòó kan wọ́n ti mójútó ọmọ ìyá wọn mùsùlùmí bóun bá ní mítìnì kọ́ máa ṣe kí ni kọ́ máa lọ ṣe wọ̀ torí pé irú dandan àwọn fárúgbó fárúgbó kífà rẹ̀ dandan tó yẹ kí báwọn kan bá ti ṣe tí wọ́n sì kájú ẹ̀ dandan àwọn ti kú ọlọ́run kí ni gbogbo mùsùlùmí nù nti o mu gbogbo wọn jìyà lọ́dọ̀ Ọlọ́run ní kíkà má rẹ nìkan tó dìde nù wọn àmọ́ báwọn kan bá ti dìde níta ń pè ní fárúgbó kìfáyà ó ti tó kò nídìí káwọn yòókù náà dáadáa pé kí wọ́n wá bẹ̀ fún irú ẹ̀ ní aljihad irú ẹ̀ ní kíni aljihad fil asli fardu kifaya ìpìlẹ̀ ìdájọ́ jihad nínú ṣẹ̀ríà ni pé fardu kifaya ni bá a bá ti rí dandan ni o ká máa rìpíjẹ èyí ṣe mustahabu o àmọ́ dandan kéèké wá ṣe pé àfi kí gbogbo wọ́rọ́ra wa lọ. Mm bàbá ti rà àwọn kan tí wọ́n ṣe tí wọ́n sì ṣe kíni ni wọ́n ka ju ẹ̀ kílẹ̀ rí eléyìí mẹ́lẹ̀ kùránì wọ súnà ìbẹ̀nú àkùránì ìbẹ̀nú lànà nàbà Muhammad sọlá olùwàsánú àkùránì kẹrìm pé wàmà kẹ́hìn ẹ̀lmùmínú nà lìyàn fírú fàáfà wàláwùlà nàfọ̀rọ̀ mi kúlẹ̀ fẹ́rẹ̀kọ̀tì mẹ́nuhùn fọ́ọ̀ìfà olùwàní kò ṣeé òun ò sì òun ò sì pé ẹsẹ bẹ́ẹ̀ lèyàn fèrú kààfà pébi gbogbo yẹn ọba jáde lójú ogun kẹsàn tilétilé olùwàlà àṣẹ lófin bẹ́ẹ̀ àwọn kan ní wọn ò dúró wọn máa mójútó àwọn tí ó yẹ kẹ mójútó ńlé àwọn kan wà ní kíni wọn wà lójú jihadu èyí ń jẹ́ òye wa pé àṣẹ jihadu fárúgbó kẹfà ìtọ́lọ́bàjẹ́ fárúgbó àyìnì ni ẹnìkan ò lè dúró ńlé òun náà gbọ́dọ̀ lọ bí ọ̀rọ̀ ọ̀run àtàwẹ̀ tá a fi ṣàpèjúwe ẹ̀rí nínú gbèsè ayé ìtàn gbèsè ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun ni pé gbogbo ogun tí ayé ọ̀sẹ̀lẹ̀ lójú ayé anábì sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ka anábì lọ sallallahu alaihi wasallam ẹ gbọ́ pé anábì a máa rán àwọn kan lọ ogun gbà ní òun ó sì wà ní fil tọ́ba yìí pé fárúgbọ̀n àyìnì ni ànábì náà ní ìjòkóó sallallahu alaihi wasallam òun náà jáde pẹ̀lú wọn ni ànábì àmọ́ ẹ jáde bó ti jáde ń Bádírù ní Uhudu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́ba sì dà àwọn àgbà míì ànábì ọkàn yìí àwọn kan pé ogun bí báyìí lámọ́yìn lámọ́yìn ẹ̀yìn ẹ lọ. torí náà eléyìí lè rí i pé ní fil asli nípìnlẹ̀ o kí ni wọ̀yẹ̀síru fọ́rùbọ̀n fi arúbáyé hàlà. àwọn conditions mẹ́rin kan wá ń bẹ bọ́kànnú ẹ̀ bá ti ṣẹlẹ̀ jihadu ó kú ní fárúgbò kìfáyà yóò di kíni yóò di fárúgbò àyìn èyí ò ní ẹja gbọ́ yí dáadáa jihadu nípìnlẹ̀ fárúgbò kìfáyà àmọ́ àwọn circumstances mẹ́rin kan bí ọba ti ṣẹlẹ̀ nílùú tìyín ládùúgbò tìyín irú jihadu ní kú ní jihadu farugbó kìfáyà ó di kíni ó ti farugbó àyè kí làwọn ìṣesí mẹ́rẹ̀ẹ̀rin kí làwọn conditions mẹ́rẹ̀ẹ̀rin. àkọ́kọ́ ni aljihadu farugbó àyè liman hadara alqital aljihadu farugbó àyè liman hadara alqital. wọ́n jihadu dé fárúgbó kìfáyà sí mi ah ẹnìkan wá jáde ní ah, bisimilayi mo lágbára ọyá ẹni tí ọba tún pẹ̀lú mi ọyá wọ́n wá ń lọ àmọ́ pé fárúgbó kìfáyà ni àbí wọ́n wá débi wọn ó ti jà tán ìgbà wọn lòún ṣẹ̀ṣẹ̀ wá rántí pé a ah, ìgbà wọn ti kú ní fárúgbó kìfáyà náà ní tẹ́lẹ̀ ẹ má já sí èmi èmi ń lọ ọ̀gbọ́dọ̀ <laughs> lọ́mọ́ ọ̀gbọ́dọ̀ ṣe kí ni gbogbo ẹni ọba ti wà lójú ogun kọjá ogun òní sójú ọ̀nà tọ̀lọ́n fárúgbó àyè. òun láyé alukur'an al-karim ń sọ fún wa pé ya ayyuhal ladhina amanu. idha laqitum alladhi idha laqitum alladhina kafaru zahfan fala tuwalluhumul adbar إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار فلا قلوا عليه بدو أما كيلو لوا إنبهم إذا لقيتم بيبا قبل يعني كتي يدوجو كني يدوجو أبو gbàwọn èèyàn gbọ́dọ̀ wa máa sọ pé ebi wọn ní fárúdù kìfáyà ní ọkùn fún gbogbo ẹ̀yin tẹ́ wà lójú ogun o àbí àti ń jagun bọ̀ láti àárọ̀ látàárọ̀ ọwọ́ àdọ̀tún ẹnìkan wá ní àìgbọ́ ẹ̀yọ̀ ń dé mi wọn fún ní fárúgbù kìfà yẹn bẹ́ẹ̀ kọ ẹ̀yìn bí ọgọ́rùn-ún bẹ́ẹ̀ hàn ògbẹ́ ẹni ọba wà níbi tí lójú ogun jihadu di kíni òde fárúgbù òde fárúgbù àìní ẹ̀rí nínú alukur'an kẹrí ẹ̀ńbẹ́ nu sunna anabi náà sallallahu alaihi anabi ní ijtanibu as-sab'a al asábà alimọbi ẹ jìnnà sáwọn nǹkan méje tí máa fà parun báyà tí máa pa ní wọn yẹn ni pé tí fa wàhálà fún yàn lọ́dọ̀ Ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan méjèèjì tá ànábì kan ní kíni wàtàwálé yẹwò mẹzàhà kéèyàn ọ̀tá lójú ogun nínú kàbá ìrí ẹ̀ṣẹ̀ yìí wàtàwálé yẹwò mẹzàhà torí náà nínú àwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin tí jihad máa fi di fárúgbọ̀n àìní òun nù. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìdá xafọ̀rọ̀ bàlàdàwù àlàdù ìdá xafọ̀rọ̀ bàlàdàwù àlàdù mùsùlùmí jòkó jẹ́jẹ́ nùlù wọn wọn ó di láàárọ̀ kùtùkùtù náà ni wọ́n bá gbọ́ pé àwọn ọ̀tá ló ti wọnú ìlú yìí wọ́n ti wá ṣe kí ni wọ́n wá wọ́n wá ka wọn mẹ́lẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ pé kọkàn mi mọ́ ẹnìkan ò gbọ́dọ̀ pé kíni kọkàn mi pé fárúgbó kìfáyà ni hàn bọ́ba ti dẹ́rù lẹ́bù báwọn jihadu kó ń fárúgbó kìfáyà ó di fárúgbó ẹ̀rí rẹ̀ náà láyà tá a kélé kan o làkìtùm ẹ̀ pàdé nù ìmọ̀ kẹ́yìn ọlọ́ọ̀bá wọn àbáwọn ni wọ́n wá báyìí ńgbọ́ bá sáà ti di kẹ́ ẹ pàdé mùsùlùmí kan ò gbọ́dọ̀ pé ah, ẹ̀yọ̀ ń dé mi ọba jẹ́ mùsùlùmí jù torí pé nínú kàbá ìrí ẹsẹ̀ òun ni àtẹwálé yawma yawma zà ọdún mélòó ọdún méjì alḥàlà sàlìsà ọ̀nà kẹta tí jihadu fi di fardu ayni idà sanfarahu imam idà sanfarahu imam gbogbo gbàtàlà tẹ mùsùlùmí bá ní lamẹyìn ọ jihadu ọgbọdọ pé ẹrẹ lómi lẹ́yìn. kọ́kàn dàbí ẹ̀rín ni ọ̀rọ̀ ṣẹ̀rí àná mo ti sọ fún yín jihadu yìí ṣe jà lásán ńjọ wọn sí wọn náà pé bàbá kínní ọ̀rọ̀ tó délẹ̀ yìí ẹ̀yin lè tí wọn náà sọ fún wọn ni lomi ìtumọ̀ ẹ̀ náà nù ń sá náà nù ìgbé jihadu ta fẹ́ lónìí o jihadu owó ni o ẹ̀yin lówó báyìí wá ká gbogbo ìgbà tí aláṣẹ mùsùlùmí tá a gbà pa aláṣẹ mùsùlùmí ni tó bá rí i pé wọ́n ni ìdàtàǹfàrà hu ní gbogbo ọ̀nà jihadu jihadu bil mal jihadu bin nafs ìmà jihadu owó ìmà jihadu ẹ̀mí ìmà jihadu ọ̀rọ̀ ìmà jihadu po pé ẹ yín yìí báyìí ẹ̀dùn náà ìsìlámù lọ́wọ́ ẹnìkan gbọ́dọ̀ pé ẹ lọ́ọ́ bá lámà yín náà nígbà wọn bá rí i pé wọ́n ni ọ̀yẹ̀kù ṣe ìdá sanfàràhù tẹ̀lé eléyìí bẹ́ẹ̀ nù hadith anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì ní wàá ìdá sunfẹ́rùtún fanfiru wàá ìdá sunfẹ́rùtún gbogbo ìgbà tí wọ́n bá ké sí yín pé ọ̀ya ọkàn yín ẹ̀ gbọ́dọ̀ sá ẹnìkan ò gbọ́dọ̀ pé ẹ̀rẹ́ lómi lẹ́yìn ìyáàdù kú ní fárúgbó kìfáyà yóò di kíni ìdá sanfàràhù àlè níbi yìí láti gbọ́ yé pé ta ní pé èèyàn pé wàá ja jihad hmm? nínú ṣẹ̀ríà là ń wí o òun ni al-imam aláṣẹ mùsùlùmí al-imam mú bẹ̀rù túmọ̀ ẹ̀ ní pé aláṣẹ mùsùlùmí ìyẹn ni pé kìí ṣe bá a ti dàrú lónìí tí ń kálukú kàn ń sọ̀rọ̀ ẹ̀ di amiru jihad aláṣẹ mùsùlùmí ló gbọ́dọ̀ rí pé ah, gbogbo ń tà nẹ́bí ni a ṣe ẹni àti ṣe é ìjà ló kù bàbá tí wàá dìjà ń gbogbo ẹni tó bá ti nà ká sí pé ìwọ lọ ọgbọdọ pé kíni ẹ lọ wẹ lómi ìdàtàǹfàrà hu àlè ọdún mélòó ọdún mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ìdàtíjà ilẹ̀ ìdàtíjà ilẹ̀ alákẹrin fún yẹn bá fẹ́ rí tafsilu ń pa rẹ̀ sí tíọ́ra sheikh wa muhammad ibn ọ̀sẹ̀mí rahimahullah. الشرح الممتع على زاد المستقنع ماشي تفسير ولا كفو kíni ìtumọ̀ hálẹ̀ lẹ́ẹ̀kẹrin yìí ni احتاج ìdáhtíjà ilẹ̀ yìí bí gbogbo àwùjọ mùsùlùmí bá nídìí èèyàn pé ẹ̀yin lẹ mọ kíní yìí ṣe lápèjúwe náà àwọn àpèjúwe tí wọ́n mú wá láwọn contemporary àpèjúwe ńgbà ẹnìkan tí ìlú mùsùlùmí wọ́n tírèènì rẹ̀ àbò náà ló tírèènì ààrẹ àwọn anirú pléènì ogun báyìí òun nìkan lọ́mọ wa wọ́n wá láà nídìí irú ẹ̀ wá ní àmì ọ̀rá yé kò gbọ́dọ̀ kóhun òsèkínni wọn ọ̀rá ìdá tí í já ìlẹ̀ bọ́ba yìí eh, eh, eh, mùsùlùmí nídìí rẹ̀ táwa gbẹ̀yìn náà sí gbogbo ọ̀nà jihadu kèsè jihadu ogun nìkan o gbogbo ọjọ́ tí mùsùlùmí bá ní àá ah, nídìí yín o anéèdì ipò yín anéèdì owó yín èèyàn náà gbọ́dọ̀ wá pé a èsè ẹrẹ lomi ńlẹ ni ìlà tí í já ilẹ̀ yìí àfẹlẹ ìtọ́ba lábòsí nínú nìkan islam ọgbà bòsí ńgbà bá ipá bòsí ni wọ́n fi wá panu kọ̀ pé ẹ lọ́ọ́ bá ẹ lọ́ọ́ bá òun lọ́jọ́ gbọdọ̀ jẹ́ pé aláṣẹ mùsùlùmí òun ní pe àwọn èèyàn pé ẹ wá lọ jihadu ẹni tí ó sì já láti ẹ mùsùlùmí ó ní májẹ̀mú tí pé lára ẹ ara ẹni àlàádáàlà kó jẹ́ kínní òjò ń déédé torí náà ẹ láwọn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin yìí jihadu máa kú òní kínní ẹ máa kú òní fárúbú yọ wá di kínní fárúbú àyè torí náà fàídà làkìtùmùhùn ibi tá a ti yà lọ nìyẹn fàídà làkìtùmùhùn ànábì ni ẹ má ẹ má ẹ má ẹ má tàn má ẹ má wàá kẹ pàdé ọ̀tá o àmọ́ bẹ́ẹ̀ bá pàdé wọn kọ́ ọ̀tùbíù ẹni sùúrù ìyẹn ni pé ẹ gbọ́dọ̀ ṣe kínni ẹ gbọ́dọ̀ sá ẹ má ràn kàn pé ẹ fẹ́ jà àmọ́ bí wọ́n bá níjà ló kù mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe kínni bẹ́ẹ̀ sá fàtùbíù fa idha laqitumuhum fàtùbíù wa'lamu anna al-jannata tahta zilali as-suyuf ànábi lára ń tẹ́ fi ní sùúrù sallallahu alaihi wasallam òun ni pé àlìjánná tẹ̀ ń wá kí tẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ lọ́sàn-án lóru ni ẹ̀ mọ̀fá bẹ́ẹ̀ bògì ìdálọ́wà ìdá jihad yẹn ni pé nú ọ̀nà tí mo ní tètè wà àlìjánná òwe tá ànábi panu o nínú ọ̀nà téèyàn fi lè tètè wà àlìjánná tààrà kọ́dà bí iṣẹ́ rẹ̀ ò tó ṣe ọmọ àlìjánná tẹ́lẹ̀ òun ni kíni òun ni kọ́ lọ jihad fi sabilillah wa'lamu anna aljanna tahta bilali asuyuti anabi ń sọ ilé yìí sallallahu alaihi wasallam fi báàbí ayyámihi allati laqiya fiha al'adu ìyẹn ni pé lójú ogun gan-an ni wọ́n wà lẹ́yìn eléyìí ara ẹ̀kọ́ nù anabi wa ńgbà tó kìlọ̀ fún wọn tán ńgbòmí anabi ó kìlọ̀ tí ó gùn jù báyìí lọ kí lànàbí wa ṣe lẹ́yìn eléyìí sallallahu alaihi wasallam anabi wa bẹ̀ lọ́wọ́ ìyẹn ni pé mùsùlùmí yẹn gbójú lé pé áá ah, ah, ǹdí a ní nǹkan ìjàdé yìí ǹdí a pọ̀ dé yìí ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́yìn tá ànábì ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó ní ẹ ẹ bí ọ ṣe àìsá o àìsè báyìí o ọwọ́ àpò pé kíni agbára lé agbára wa o ìwọ ọlọ́run lágbára lé o ànábì wa bẹ̀ lọ́wọ́ kí làdúrà tá ànábì ń ṣe ń jọ náà allahumma munzil kitab wa mujriya sahab wa hazima ahzab ahzimhum wansurna alayhim anabi ń kí ọlọ́run pẹ̀lú àwọn oríkì tó wù ọlọ́run ọlọ́run fẹ́ ká máa fi ń tóun ṣe tí ó ti alimami eh, ibn Daqiq al-Eid ní inú àǹfààní tá a gbọ́ yé àdúrà yìí tí wọn náà lè máa lò bàbá fẹ́ bẹ lọ́hùn òní pé kó o tó tọrọ ń tọ̀ ń wá nísìnyí rántí ń tọ́lọ̀ ń ti ṣe fún ọ tẹ́lẹ̀ kọ wa kọ́kọ́ fi yíwọn kì í kò kò kò kí Ọlọ́run pé wọ Ọlọ́run tó tó ṣe nǹkan báyìí ẹwọn tá ànábì ń wí sọlá ọsọlá allahumma ìwọ olúwa ọba munzil alkitab wọ́n tó sọ alukurani kalẹ̀ fún wa tó fi ṣàánú wa wọ́n mujiri asahab wọ́n tó fún wa gbogbo bàtà abala afọ́jọ́ ló ń fún wa wàhazima alahzab gbogbo àwọn tí yọ pètè tí wọ́n pawọ́ kọ̀ lé wa lórí ìwọ gbogbo wọn gbogbo ntí ọlọ́run ti se fún ọ máa ṣe kíni kọ́kọ́ rántí rẹ ọlọ́run ọ̀gbàgbé àmọ́ fẹ́ kó o fi kì ń wọn ni tá nàbì kọ́ wa lẹ́kọ̀ọ́ nù sọlọ́lá ọ̀sọ̀lẹ̀ tọ́ lẹ́yìn ìhùn lànàbì ṣe wá ní ah, àzìmù àwọn tó tún pa ọ́pọ̀ lé wa lórí lónìí náà olúwa bá wa borí wọn bá wa ṣẹ́gun wọn wọn sọ̀rọ̀ náà àlè kó o sì ràn wá lọ́wọ́ lé wọn lórí ah, eléyìí ni hadithu abdullahi. ابن أبي أوفى رضي الله تعالى عنه مرفوعي لا تدعم إن شاء الله تعالى لولي أرى جهادنا لا تقول إذا ما يجعلون وجهاد هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين bóyá béèrè kan àbí méjì. one two ọ̀dà àbọ̀ bàtí táwọn obìnrin bá nílò rẹ̀ yìí fún àwọn náà fọ̀jù náà. ẹ dákun bí ẹ ṣe ọ̀rọ̀ kẹ́ ní ó lọ ní àárín ìlú òun náà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa tó kù ìyá ọ̀sẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn tó wọ́n sọ ẹgbẹ́ tó tó di ìdájọ́ ìlú tí wọ́n ti kó sí bí lọ́sà àbùjá lọ́kùn jẹ láti lọ́rẹ̀ àwọn àwọn àtọ̀ pé àwọn àlùsùn náà ń pè ní ìlú gbẹ́bí rẹ̀. àwọn àlùsùn náà bíi ta ni. no a bíi ta ni kí wọ́n àlùsùn náà ẹ̀yọ̀ kan tó ní yẹn bá ti ya fọ́tò òde kèké àbáwọn tí ń pera wọn ní àlùsùn náà wọ́n sùn náà tùmínú ń bari à. pé kò sí ntọ́kan súnà ní ọ̀rọ̀ wọn àwọn ní ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ bá wọn. èmi ọmọ báyìí bá mọ afá àlùsúnà kan ẹ̀yin náà ewu nísìn tó nílé yẹn bá ti ya fọ́tò ó ti di kíni ó ti di kèké. alákùlẹ̀ ha lọ̀rọ̀ nípa fọ́tò ọ̀rọ̀ tí ó gùn ni bọ̀ tí ń sọ fún mo ti sọ lọ́pọ̀lọpọ̀. kò sí iyèméjì ń bi pé àdìsí anágbà Muhammad sallallahu alaihi wa sallam. ní nítorí àdéhìí kan lọ kullu musawwirin fin-nar ashaddu an-nasi 'adhaban yawm al-qiyamah al-musawwirun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ wípé àwọn tí ìjà àwọn pọ̀ jù lálùkìyàmà àwọn nìkẹ́ni àwọn ní alimusọ̀wùrù. alìsíkàlù ń bì ní pé kí ni alimusọ̀wùrù lárúbáwá làmẹ́bí sọ. So. asuura kini wasallam asúra kini ń jẹ́ ibi tí ìyàpẹ̀ ẹnu wà láàrin àwọn onímọ̀ nù àmẹ́mi ò onibiyan ba ti ya fọ́tò odigini odikini kakọ́ yọ yín but asúra níta n pe ni súra lede lárúbáwá kódà bẹ́yẹn bá gbé dictionary òyìnbó lónìí náà àbọ̀ gbé ti ó rí i pé tùmọ̀ tí ó mú wa yóò tó mẹ́rin nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí ó rí ń bẹ tó ṣe pé ní gbogbo onímọ̀ lọ́pàánu kọ̀ pé ah, àásùrẹ̀ eléyìí kà nẹ́bí ń wí sallallahu alayhi wa sallam ó di mélòó ó di mélòó ó sì rí inú ìtumọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àbí jù bẹ́ẹ̀ lọ yìí í a gbogbo àlùfáà panupọ̀ pé irú súra yìí òun ní kíni ọ̀nà lẹ́bẹ̀. ọwọ́ àárín láàrin méjèèjì yìí tẹ́lẹ̀ yìí ń bẹ nù níta nẹ́bi wí àbí kò ṣe kíni àbí ò ṣe ń bẹ bọ́rọ̀ sóra ti ló ń kúkúrú nù. kí ni sóra tí ẹnìkan àfi bọ́bá yá irú àwọn wíkú yìí tó ti wí o tẹnìkan náà àfa lùsùnà ká àtẹjú òsùnà gan ò pé á lùsùnà tá nẹ́bi ń wí kọ́ yìí. bí bá ní kọ́dà lè bó náà fọ́tò kọ́pì fọ́tò kí ni pè é ẹ fọtostáàtì bóyá ìtọ́ gbọ́ bẹ́yìn ń pè ní fọtostáàtì àti súwúrà náà lárúbáwá ń pè ní ẹ̀bá ni ẹ̀ ẹ̀bí lárúbáwá bá sọ fún ọ pé mú fọtokọ̀fì wa yóò ní kó mú kíni wá hmm? mú kíni wá ẹ ètè tí ń lọ lẹ́nu yín bóyá ti gbọ́ fatuwa kan bí súwúrà náà lárúbáwá ni gbogbo ẹ̀yin tẹ̀ ń wá admission sílẹ̀ lárúbáwá kí ni wọ́n ní ẹ mú <laughs> ìbàdí ẹsẹ̀ gbà tẹ́ mọ́mọ́ kò sẹ́nì kò yí wọn ò sí iyè méjì pé súrà ni lóòótọ́ ẹni tí ń sìn yaru súrà yìí kí la pè é ẹni tí ń ṣe fọ́tọ́kọ̀bì kí la pè é musawiru náà ni sẹ́rù rẹ̀ lànàbí ní ashaddu nasi azaba yawmal qiyamah musawiru là irú rẹ̀ kọ́ èyí wọn ò rújú kò sí ni bẹ́ẹ̀ kí lòun náà sùúrà ẹni tí ń sìn yà kíni àwọn tí ń yà kíni wọn ẹ musawwirun tọyì nídàkejì èyí tí ò sí èméjì ń bi pé níta nẹ́bí ń wí gan ni òun làwọn tí ń ya èrè àbá wọn kíni wọn ń pè wọn fine art wọn á gbẹ imú gbẹ bẹ gbẹ mo ya yín bẹ ti dúró yìí gbogbo mùsùlùmí tó bá ti kú ń bẹ lọ kú ń bẹ o èyí wọn ò sí èméjì àtẹmọ́ àti ẹ̀fọ̀dà yá àti kínní èyí ń náà ò sí iyèméjì gbogbo àdìsí làwọn afá àkópọ̀ kan kójọpọ̀ pé gbogbo bí tá nẹ́bi ti sọ ọ́ apply sí wẹ̀lẹ̀ ọ wá kú láàrin méjèèjì yìí sóra tẹlifíṣàn sóra kámẹ́rà kí tó ni ẹ kámẹ́rà orí fóònù náà àwọn eléyìí ń bẹ́ẹ̀ na ǹjẹ́ ń bẹ nínú ta nẹ́bi ní àbí kò sí kíni àbí kò sí nílẹ̀. wàhálà khilaf kọjí khilafu yìí kìí ṣe pé ní two thousand and eh, fifteen yìí lọ bẹ̀rẹ̀ ńgbà tọrọ bá ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ tí wà lákàn mọ́ yọ àwọ̀ amú kankan bígbà fẹ́ pé ní àwọn kan ò ti rí kọjá rẹ̀ yìí. Sheikhuna Ibn ta'ala tí baba bun bá fi kú ò láyé ẹ lè rí wọn lórí tẹlifíṣàn àfi bí wọn bá wí àwọn níbi tí wọn ò ti mà wọn ní lọ súdíò kọ́dà kí wọ́n láwọn fẹ́ ṣe wáàtí pé àwọn àwọn gbà pé nínú súra tí ọkọ̀ da òun náà ní kíni òun àmọ́ bàbá ọ̀yanu pé ni wọ́n bá lórí tẹlifíṣàn di kèfèrí o ọ̀rọ̀ kọ̀rọ̀ lè yí wọn o òun ló jẹ́ pé ẹni tó gbapò lẹ́yìn wọn mufti Saudi tòní ẹ rí wọn lórí tẹlifíṣàn wọ́n ń ṣe fatiwa lórí tẹlifíṣàn àwọn èèyàn ń fóònù alẹ́ làwà n ò sì torí ẹ̀ bú bàbá bùnbáàsì pé ọ̀rọ̀ kọ̀rọ̀ ní sọ bàbá bùnbáàsì náà kàfàrà wọn gbé ìwọ tó ń lórí tẹlifíṣàn yìí torí gbogbo báwa ti ń ṣe ọ̀rọ̀ dáwà yìí bẹ́ẹ̀ kó rí ọ̀la bẹ́ẹ̀ kó rí ìfẹ́ ló ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àìkéwú tó ń dààmú ẹlòmíì àìlẹ́kọ̀ọ́ àti kéke ń dààmú ẹlòmíì torí náà bẹ́ẹ̀ náà ni sura àti kíni súra àti kámẹ́rà ìlàfún kọjí sẹ́kù nẹ́bìnà tẹ̀mí rahimahulahu ta'ala àwọn wà náà àwọn tí wọ́n rí i pé ní hmm, súra àti kámẹ́rà yóò wọnú tá nẹ́bì wọ́n lé wọ́n nítorí pé ànẹ́bì ni gbogbo ẹni ó bá ya àwòrán olúwa ò ní kọ́ fẹ̀mí sí i la pé sọ́gbọ́n fẹ́ dárú ẹ̀ dátẹ́mi náà dání ajẹ́ pé kò jẹ́ pé dàtọ́ lọ́n dá ló ṣe kínní ẹ́ òun lọ ya ọ̀yà nǹkan mi ala kulli hal mo ti lọ́rọ̀ tí ó gùn ni torí mọ́rú ń tẹ́ gbọ́ farú béèrè ló fi yẹ ká ṣe tẹ̀síìlù nígbà bá di pé a bá tún kà fara ara wa lórí ẹ ọ̀fi kámẹ́rà ya àbí ẹ ẹ káwà sí yín sínú fídíò ọlọ́run ọ̀sán wa o ìmọ̀ràn tèmi tí mo máa fáwọn èèyàn hádà hukmu shar'i tọ́ hàn sí mi nínú ìdájọ́ ni mo analyze fún yín o. ànábì tí wàá kọ́ wa sọ̀rọ̀ sọ̀rọ̀ ń pé àwọn tó bá rújú tẹ̀ ń bọ́yá bọ́yá bọ́yá bọ́yá lọ́rọ̀ fọ́tò kámẹ́rà bọ́yá bọ́yá lọ́rọ̀ fọ́tò kínní tẹlifíṣàn. ànábì wa ní famani sáfọ̀ ṣubuhat fàkọ́dé sábúrà àdìyíní bọ́ọ̀ bá kápá rẹ̀ pé mi ò ní hàn lórí tv rẹ̀ làǹbà bùnbá ti sè ìsìn nígbà wọn fi kámẹ́rà yà mí. fàhádà huwa al-afdal ló ń lọ́wọ́ asilamu fún ọ. àmìyàn wá pẹ́ ni tó bá rí nǹkan míì tí wò ó rí òun kọ́ wa ló ń bí díà ni àbí kẹfẹ́ ni. òun ni mo fi fàpèjúwe ńláńlá lélẹ̀ fún yín mufti tòní àti mufti tanẹ́ńsà òdì bàbá bùnbáàsì là ń méjèèjì ẹ sheikh abdulaziz náà là ń méjèèjì ń jẹ. wọ́n ní kìláàfù lórí irú ọ̀rọ̀ yìí ẹnìkan nù wò torí ẹ̀ pé

ṣé ẹni ó ṣe photocopy kí ni lárúbáwá ń pè òun náà máa wọná kò rí bẹ́ẹ̀ àmọ́ àwọn èyí tí a lè pè ní grey areas bí àṣà àwọn ilé ìbò ẹni ọba kápá pé èmi ò rí nǹkan fẹ́ tì mí débẹ̀ ìnìbọ̀ wúrà kan kọ́dà ìyẹn wá admission dèbè lé wọn ní ya ìǹtì ní gba láìsẹ̀sì mi lé wọn ní lọ́ọ́ mú máwùlẹ̀ yá èyí ń wà áṣílámù fún ọ àkànrí òní máa ṣe ròyìnròyìn àmì ìwọ̀n wá pẹ́ ni tó ń bá rí nǹkan mi tó ipá àwọn àfáà díẹ̀ tó ń fẹ́ ẹnu náà lọ́tẹ̀lé àwa sọ ló bí jẹ́ àdúrò ìjẹjẹ wíi pé kúfúrú kọ̀rọ̀kọ̀rọ̀ lẹ́yìn wọ̀ tóyé ala والله Eh, Thank you.